الحمد لله الحمد لله الذي جعل أمة الاختلاف والاتحاد ولا أمة الاختلاف والانفراد أحمده سبحانه وتعالى واشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد المتوافق الرزق القريب وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وأقول هذه الأمة مهديها نشر هذه الأمة وتركهم ولا لمامة لما يروى ليل ولا نهارها صلى الله عليه وعلى آله المتكبرين وأصحاب الدعاة إلى العمل بالوحي وكل من سلك مسلكه إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله وتقواه واذكروا حكمكم بين يديه يوم تاتي كل نفس تكلم عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون عباد الله ان انقلاب القلوب واستجهاد المشاعر واجتماع الكلمه من اوثق اتفاق المسلمين المخلصين الذين جعل الله الأخوة من الدين قاعدة وأساس العلاقات بينهم فقال سبحانه وتعالى إنما المؤمنون الإخوة سورة الأخرى الآية العاشرة ووصفهم أمتهم مشروع لسماع الذكر واداء صلاه الجمعه وامر الأرض فتكون أناس وأناس ومن أراد أن يفرق هذا وهذه أمة وهي سبيل فاتركوه في سبيل lẹ́nu nítorí tí òun lọ́la tọ́pẹ́ yẹ. wọ́n jẹ́ ìtọ́kùtọ́kù pẹ́tọ́ ìjọba mi tí a máa ń fi ìjọba mi fún àkọlọ́kọ̀ àtúnṣe mi. ọba yóò ló gbogbo ọ̀gá láti jọ ọ̀gá láti gbé ọ̀gá ṣoṣo ní inú gbogbo òfìsì rẹ̀ pátá ọ̀gá ṣoṣo ní ibi báńkì ọ̀gá ṣoṣo ní nínú òyìn rẹ̀ ọ̀gá ṣoṣo ní títí àìlẹ́kúrẹ́ ayé rẹ̀ ọlọ́run ọba yóò kàn ìyá ìlọ́kàn yẹ ìfowópamọ́ dájúdájú aṣáájú wa àyẹ̀jọ́ ọmọ wa olólùfẹ́ wa anẹ́lẹ́wà mọ̀kànlá ọlọ́wọ́ wa rí ìwọ̀sẹ́lẹ̀ ẹ̀rú sí ọlọ́run òjijì ọlọ́run òun náà ní anẹ́lẹ́ ìjọ yìí òjijì ìjọ yìí tọ́lọ́run náà wá ní ìgbẹ̀yìn ayé gbogbo ẹni tí ó fara sí anẹ́lẹ́ ọlọ́run àlùfáà nígbẹ̀yìn ayé ìrìn òjijì ẹ̀wọ̀n ẹni ó kọ́ sí ẹ̀ anẹ́lẹ́ ìjọ náà làbẹ́ òun náà ni ẹni tó òun náà ni alẹ́bí àárín ìfẹ́ gbogbo ọ̀pá ìfẹ́ ọlọ́run kọ́ má tó ọmọ àtọ́ àwọn ará bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn tó ti pé alùpùpù bí àwọn tó wọ́n jọ ọ̀tọ̀tọ̀ wọ́n ti dára wọn yóò tuntun ọwọ́ lórí ẹ̀sìn ọlọ́run àwọn bàbá rẹ̀ àwọn tó lẹ́yìn pé àwọn náà ni wọ́n yóò lùpẹ̀pẹ̀ títí ká máa ń tọ́ ọlọ́run wá sí jẹ́ ìṣẹ́ tọ́lọ́run wá tọ̀kalẹ̀ ìgbà máa lò ó gbogbo ẹni tó àlùfáà

ọjọ́ ìlẹ̀ ni wọ́n fi èrè sí ẹ̀kárí wọ́n fi pérépéré mo ní sàbẹ̀lú ní ẹnikẹ́ni ẹ̀yẹ ń tọ́ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́sọ́ bí ìpapọ̀ àti àwọn àmì ọtí ọ̀kan ìpapọ̀ ohun mùsùlùmí kí ohun mùsùlùmí ọtí ọ̀kan kí ọ̀rọ̀ mùsùlùmí ọ̀tọ̀ kan kí lọ́nà mùsùlùmí ọ̀tọ̀ kan ọjọ́ kí ìgbésí mùsùlùmí ọtí ọ̀kan. من أوضح صفات المسلمين المسلمين nínú àwọn ìròyìn tó hàn nínú àwọn àmì ohun wọ́n tún ti gbogbo ẹni tí máa ń jẹ́ mùsùlùmí òkúta ni tọ́jọ́ tí wọ́n ti máa ti bí wọ́n máa lọ lórí àwọn ìpànìyàn tá a máa mọ̀ pé àkùsù nílànà ilé tí gbogbo wọ́n máa papọ̀ ohun wọ́n máa papọ̀ nítorí pé kí ọmọ ọmọ tó ń bí àlejò àbákámà dìde ọ̀rọ̀ lọ́rùn àlejò fẹ́rẹ́ ìta oríṣiríṣi bí àtàkà ìta oríṣiríṣi òun náà ní bẹ ní ìgboro ìlú mọ́síkà àti káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé oníṣẹ́ lágbára pẹ̀lú ara jẹ́ àjàpá títí gbogbo ìdí ìlú àdúgbò ọlọ́mọ ọ̀tọ̀ká ọ̀rọ̀ kò níra lọ tí wọ́n ti sọ bí ẹ̀kọ́ làwọn ti ṣe títẹ̀ títẹ̀ ní wọn lórí àwọn ìka ṣùgbọ́n pàtàkì ọ̀bàdàn ìjọba tó ìjọ rẹ̀ ní wọ́n ríra wọn níbí ẹ̀ gẹ́gẹ́ bí ìjọ àṣoṣo. Nígbà tí ọlọ́run bá kí àlejò àbùkámọ̀ dìde, ìsìláàmù dé ìgboro olùkọ́ ìbílẹ̀ tó ṣe ń gbé àwọn ìran létí báyìí méjì ló gbajúgbajà níbi ìmọ̀sílẹ̀ ṣáájú Azros àti Ao àwọn méjèèjì wọn ọ̀jọ́ mọ̀ ìyá o. Wọ́n jọ wà nínú lórí ṣùgbọ́n síbẹ̀ ọ̀gá àwọn ìlànà aláàbára wọn. Wọ́n á máa ṣe fọ́nlágbára láàrin ara wọn gbogbo ohun tí òkú ọ̀sẹ̀ máa ń gbà láàrin wọn wọn ń kété lọ́nà ọmọ àlejò ọlájú àlejò ìgbé títí ní òun wọn sọ̀kà o títí ní wọ́n ti ọ̀kan ṣoṣo ó pàṣẹ onífẹ́sì ti bẹ láàrin ọ̀gá tú wọ́n wá pé ìjọba ìyá ẹ̀sìn wọ́n pè wọ̀ wọ́n pé ìjọba ìyá àtùtùmí wọ́n pè wọ̀ èsì pé alẹ́ sọ̀rọ̀ lọ́rùn àlùmọ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n ti ara mọ́ta àwọn tí wọ́n ti rí tí wọ́n wá sọ̀rọ̀ ara àtọ̀sí náà ó jẹ́ inú wọn wá sẹ́ni tí ò sí ìpẹ̀sẹ̀ náà àti ìdí ìdí wọn papọ̀ yóò fún ara mọ́ta ara àtọ̀sí nìkan yóò sún ọ̀rọ̀ pé ọmọ ọ̀dálẹ̀ ẹni tó bá tún papọ̀ yìí àwọn ọ̀dọ̀ ọ̀nà gbé ẹni tó tún papọ̀ yìí àwọn ọ̀dọ̀ máa wà àfàwà àtọ̀sí máa ń

wọn gbọ́ nílé báyìí kọ́ abdulrahman wa ní ọlọ́mọbọ ọ̀rọ̀ àkàtì mọ̀lẹ́bí rẹ̀ èyí tó wù mí ní kéèké tó ń wò olówó lé ní lùsẹ́lì àlàfóòn tí ẹ̀sán ní ọjà tó ti ti fi bá wàá tó máa ń dá àká àti máa rà nínú bàtà yìí ó sì mọ̀ mọ̀ nípa bàtàkàrà ó sì lọ sí oko yóò ti máa tà tí wọ́n máa rà báyìí ni àwọn ọ̀sẹ̀ náà lọ́wọ́ àti ọ̀sẹ̀ máa tà lọ́sẹ̀ ni máa rà níbi pé alẹ́sọ̀rọ̀ wà wọ̀ sílá níjọba ó ní kí màmá rẹ̀ wà nínú ìjọba tó lè jọba rẹ̀ á dáńtà sí owó dáadáa dáńtà sí owó rere lọ́sílẹ̀ ìyẹn rẹ̀ ìyẹn ti owó rẹ̀ ti yọ ó ti yà wá lọ́dọ̀ abrahaman abrahaman tí òun kẹ̀kẹ́ dé ìlú rẹ̀ yẹn tí òun kẹ̀kẹ́ dé bẹ́ẹ̀ ọwọ́ àti olówó látara àìsàn ti ọmọ ọ̀yá ó jẹ́ ti ọmọ ọ̀yá yìí ọmọ ìyá ìṣèlú àǹfààní kó màtí bá àwọn mùsùlùmí àná ìṣe àǹfààní tó kéré wọ́n pín ní wọ́n tí wọ́n bá ti pàdé wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí. wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wọ́n ti rí àwọn gẹ́gẹ́ bí aláṣọ báwo ló ti yé níbẹ̀. ṣé báwo ìfẹ́lẹ̀ ní gbogbo wọn lọ sí? títí àtẹ́lẹ̀ ní gbogbo wọn ní ọ̀rọ̀ náà lọ lọ sílá ilé ẹ̀rọ wọn ti wọ pátápátá súnmí àlẹ́bìtà yìí ni wọ́n lọ sí ibi ni wọ́n tó ń tẹ̀ lórí èyí ìwádìí ti mú sí o ni wọ́n ti ọ̀sán onígbòrò wa ní èyí náà bá lè mú omi lóra èkó àtòlù àwọn tí ń tí òun ìgbà kó òfin lọ ọ̀gá ni wọ́n kí wọ́n wá lórí tá a bá ní kọ́mi tí omi ò pọ̀ láwùjọ mùsùlùmí ọ̀rọ̀ wọn sọ̀ká láwùjọ mùsùlùmí ìsìn àárín lẹ́nu lẹ́tọ̀ yìí ìsúná. Orí pé lẹ́tọ̀ yìí ìsúná rì yẹn, òun láti máa tẹ́tẹ́ ìdí ẹ̀rọ wá nínú káyìsì kọ̀ọ̀kan. A lọ gbà níbi pé láàárín agbo oníṣẹ́ra wọn, Mùsùlùmí ò fi kíkẹ́ ohun ọ̀dọ́ra wọn. Láàárín agbo ní wọ́n máa ń lọ́tọ̀ọ̀tọ̀. Láàárín ìlú, ọ̀rọ̀ wọn ò ní sọ̀kẹ́, ó sì gbà á ní oṣù. Láàárín orílẹ̀-èdè, gbogbo òṣèṣe kí ni o.

èso tó ń yàrá yẹn ọ̀rọ̀ pé ẹni tó ń yàrá yẹn olówó rẹ̀ ọkọ̀ ọ̀dà gbàwó àjọ lórí lórí àjùkẹ́ náà ni ẹwọ ìfẹ́. obìnrin tí ń pè oṣù fún ẹni tí wọ́n tó ń gbé wọ́n tó ń gbé ní òsì ni ó ó ti sọ ní pé ìjẹ́kùsù ní ọkọ̀ wọn pẹ́ ọ̀rẹ́ mi kékeré ló ti ṣe ìfẹ́ ìgbẹ́ náà wọn ọ̀rọ̀ tó àwọn tó ní wọ́n àjọ tí ó ní lórí àjùkẹ́ náà ẹ̀rù ti di ìlànà lé. Èkó tí wọ́n ti bẹ̀rẹ̀ o, ó túbọ̀ sí kí ẹni tí ń bá wọn ọ̀dọ́ tí wọ́n mú ní àdìgbẹ́rẹ̀ yẹn, ó máa ń láǹfààní àti ké mọ́ láìpẹ́ ni yẹn, ó ti ké mọ́ láìpẹ́ ni yẹn. Máa bẹ̀rẹ̀ lẹ́ o, ó ti ti náà, àdìgbò tẹ́sán fi àrẹ̀ àpò. Èyí ni ìṣẹ̀lẹ̀ lágbára, ìṣòro wọn lágbára látàrí ìṣòro lónìí. Bí a bá mú oríṣiríṣi àwọn ṣáàdì ìgbà wa, yálà wọ́n ṣàfihàn Instagram lónìí. Facebook ni káàkiri bọ̀ làkàrà lọ kí ni wọ́n máa bàjẹ́. Bí ẹ bá ń wo ìdákùnrọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí, ẹ wá òfin tí mùsùlùmí àti mùsùlùmí ni wọ́n ló ń dárọ̀ ìbáyìí. Lúlú ìlú ni ẹ yóò tún orúkọ rẹ̀ nínú lẹ́ẹ̀tọ̀. Ìbàdí tó sì ní onígbé màá dáadáa, èyí lè náà tún ìwọ̀n nàìjíríì nípò là ń lọ gẹ̀rẹ́ rí. Wọ́n ní àádìrí الذي لم تملك بيتا إلا دخلته يوسف إن ولي سوى من الكلام وقوله كان المال المال المسلمين أكثر منه níbi lónìí mùsùlùmí ọ̀rẹ́ ti di ọmọ ìyá lọ́lọ́yọ̀ ìjọpọ̀ ìyá tó mọ mùsùlùmí àárẹ̀ tó wọn fi tàbí lọ́rí sílẹ̀ láwùjọ mùsùlùmí lórí. gbogbo ní tẹ̀lé tẹ̀lé wa láwùjọ gbogbo ń dá ẹ̀ báwọn tó ń wa láwùjọ kí ló fà á. إلا يتكلم ولكن الفهم وتسلم وتذهب رزقكم الله ni ẹ má fara yíyá ọ̀rọ̀ ìsìnkú ni ẹ má fara yíyá ẹ má wọ ẹ̀jẹ̀ ẹ má wọ ẹ̀yà ìjàkadì láàrin ara yín ọlọ́run ṣe ẹgbẹ́ ìdílé ọ̀dẹ̀ sẹ́dùn ẹ ọ̀gbọ́rẹ́ wọ́n tẹ́lẹ̀ agbára rírẹ̀ agbára ló ti gbọ́ ọwọ́ lórí lórí ìlú òṣìṣẹ́ fún ọ̀dọ́ ọdún kan náà. Ìṣe ìsìláàmù yẹn àwòrán lókè ẹ̀kọ́ láwùjọ. Yusuf Jẹ́sí sọ̀rọ̀ mọ́ àwọn náà. Bí ní pé màá àdúgbò jẹ́bẹ̀ àti àdúgbò àdúgbò àdúgbò kí tí wọ́n ti lọ sí jẹ́bẹ̀. Ní wọ́n sọ wọn láti rí pẹ̀lú ẹ̀sìn sí lọ. Ẹni ní kí n lọ ìjọba ní kẹ́kẹ́ ìjọba àti báwo yẹ ọ. Wọ́n dá àtọ̀ àdúgbò ẹni ní kí ìjọba kó ìrú ìṣubú ni ẹran ọgọ́rùn èèyàn wà láti nà ọ ẹ má lè mọ sáájú wọ́n nà tó wà ẹ̀yìn ní o ẹ gbàgbọ́ra ní o ní ìjẹ̀má yàpá ẹ̀yìn ti ìjẹ̀má yàpá báwo ni wọ́n ti tẹ̀lé ìjẹ̀má yàpá wọ́n ti tẹ̀lé ìjẹ̀má yàpá wọ́n ti tẹ̀lé Túbọ̀ wọn kò ká bá lójú ọjọ́ pé ni wọ́n lọ wọ́n rí tẹ́tẹ́ wọ́n rí tẹ́tẹ́ wọ́n ṣàṣeyọrí wọ́n ṣàṣeyẹyẹ àwọn olùfẹ́ àwọn olùkọ́fẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àgbáyé pátá níbi tí àwọn àwọn ìlú ìlú ọ̀fẹ́ ìfọwọ́fẹ́ Bẹ̀bí àbùkù máa ní ti bàbá àbá àbẹ̀ ìsàánù. Tí mo ní wọ́n mú ti wá ní ní ojú ti lù ní ojú ti àwọn Áfíríkà rí. Òun ló ti wá nílẹ̀ ló ṣe bí gómìnà ní ìfẹ́lẹ́fẹ́ ìjọba wúlọ̀. Káàkiri káàkiri àgbáyé ṣùgbọ́n kí ó fún wọn láǹfààní rẹ̀ ìtẹ̀láàdò ìjọba wọn ni ìpapọ̀ wọn ni. Ìgbọ́n lórí agbọ́n ìṣùgbọ́n àwọn ọba kọ̀ọ̀lì èsì kíkí lẹ́yẹ̀lẹ́yẹ̀.

àwọn ọlọ́pàá ni wọ́n pè mí ní àti òde ìpẹ̀wò sí wa. Yàtọ̀ àwọn òde tí o ọ̀sìn tó bá fẹ́ àwọn ọlọ́pàá àtàbẹ̀rẹ̀ òbí mi. Àtẹ̀wò máa lè àtẹ̀wò gbogbo eré yìí láti lọ mùsùlùmí lónìí káàkiri ìjọba wa ní mùsùlùmí káàkiri ìjọba wa lọ́sùn ṣoṣo. Ó ti tẹ̀sí ọlọ́mọ máa lè yọlá tuntun yọ pé ẹ̀sìn rí ẹ̀sìn kan ṣoṣo lé. Nígbà tí a èyí tó fẹ́ máa fa ìdílé ẹ̀rẹ́ láwùjọ mùsùlùmí kí ni ìfẹ́ náà ń sábà jò nítorí ẹ̀ lọ nígbà wọn lọ lórí ìrìnàjò àwọn tó wá bẹ́ẹ̀ sí ni ìjọba bẹ́ẹ̀ sí ni bí ẹja ti sí àtọ́ máa tẹ̀síwájú ó fẹ́ ìlú wá lọ wá ní tó wà ní lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tó wọ́n máa ń tìkà sí lọ́tọ̀ọ̀tọ̀ pé ẹ̀jẹ̀ kì í mọ̀ sí ní ẹ̀jẹ̀ kì í mọ̀ sí ó fẹ́ ìlú wọn النبي صلى الله عليه وسلم قل إن تقربكم بالشعاب والأولياء قل إن تسقي ليالي دعوة عن البركة تنسان تسقي إلي يوبي إلي يوبي إلي يوبي سواء مقايا لما هو لكم يوسف عليه النبي صلى الله عليه وسلم قل إن ذلكم من الشيطان ọjọ́ ṣe fọ́ọ̀tù ti wá kí ló ní kí gbogbo yẹn máa ti ní bá lọ tó pàṣípàá lọ́rọ́ bọ́ọ̀tọ̀ ẹ̀wọ̀n ìjà wọn lórí ìrìn àjò ní ọjọ́ ẹgbẹ́ àti gbogbo ìtọ́wọ́ ni wọ̀n ní gbogbo láti máa lọ pápọ̀. àlejò wọn tó wá jù ọgbà yẹn ti dẹ́ta yẹn tó kí ni ìpapà yẹn lórí wà. ó ní ẹnìkan tí wọ́n bá ti dé sí àti ṣe ẹ̀kọ́ ti lè tí wọ́n fà yìí. bá mọ̀ fọ́ ti ṣe ẹ̀kọ́ tó ti bá wá ti lè wọn sí. àlejò wọn kọ́ sí pé ẹ̀ẹ́dì ìkan sọ̀rí yóò máa ṣe àgùntàn bọ́bá dárí. wọ́n lè ṣe pàrọ̀ ìyẹn bí ìtọ́jú máa ṣe àgùntàn papọ̀ bákan náà pé ọlọ́run máa lè ọlá ó kò wá bá kíyèsí nípa pé àwọn ọ̀fẹ́ tí wá dájú wa wọ́n kú yẹlẹyẹlẹ yìí. nínú àwọn kú yẹlẹyẹlẹ látara tí wọ́n kú yẹlẹyẹlẹ wọ́n tẹ̀ ní títí láàárín ara wọn wọ́n tẹ̀ ní títí pé fún wọn káàkiri. ọlọ́run wà láti kúrú lẹ́yìn lè yí ìtàkàrọ̀ wọ́n kù ẹ̀yẹ́ mọ́tàdé àwọn tó wọ́n kú yẹlẹyẹlẹ rẹ̀ wọ́n kálẹ̀ wọ́n ti já ẹnu méjì bá rí máa Pẹ̀lú pẹ̀lú gbogbo àlàyé tó wá sí lọ́wọ́ àwùjọ àti tó wá bá wọn kó ìpínlẹ̀ rẹ̀ náà. Wọ́n mú ẹ̀ ẹ̀ àwọn tá a sọ yẹn ìyá tó wọn. Wọ́n yà wá ní o. Àwọn ìṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n yìí yọ ọmọ tẹ̀síẹ́ ti wù sí wọn. Ojú àwọn olùkọ́ ìgbòho Wọ́n tẹ̀síwọ́n ìwúlò àwọn olùkọ́ ìdúró òkùnkùn orí ìfisẹ́ ìjọkùnkùn wọ́n ṣe ìfẹ́ ìfilẹ̀ ẹni wọ́n ṣe ìfẹ́ ìfilẹ̀ jẹ́ ìṣòro ni wọ́n ṣe ọlọ́run yàrá àwọn tó ti wọ́n gbọ́n lẹ̀ àwọn oníyẹn ẹ̀kọ́ mi rọ̀ bá nítorí ẹ̀kọ́ ìlú àtìkọ́ àwọn ọlọ́run wọn bá lọ níjọ́ wọ́n máa bẹ̀rẹ̀ lọ́jọ́ ẹni ṣùgbọ́n àwọn wá lẹ́yìn lórí àwọn kí ẹlẹ́ wọ́n tó tó wọ́n dúró yìí ọlọ́run tó lẹ́yìn àwọn ti kèbè rí yìí àtàkọ́ ìlú bá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yà bẹ̀rẹ̀ bí ní máàlì ẹ̀padà ẹ̀padà tí wọ́n àtẹ̀wé rí yìí ọlọ́run látara ẹgbẹ́ ìwọ ọkọ̀ tó kù ẹ̀mọ̀ wọn tó yàwó látara pé ẹgbẹ́ ìlú ṣe kéwòn ẹgbẹ́ ìlú ṣe ẹlẹ́gbẹ̀rẹ̀ èyí tí wọn bá lọ́dọ̀ tí a bá wù sí àwọn ọ̀sẹ̀ àwọn òfin ọlọ́run ká á rí pé àwọn ọ̀fẹ́ tí ń pè wá nínú pé ká máa lọ papọ̀ òkèrè tí a bá kí ẹ̀ ní àti ọwọ́ àti márùn ní àti ní ní jẹ̀mẹ́ àmì ìtọ̀ ọgbọ́n ó ní mo ti bèrè kí n pàṣẹ pẹ́kẹ́tì fún ó bèrè kí wọ́n ní kẹ́lẹ̀ kí máa kí òun fún ọ lọ kí wọ́n wá lọ sílé àwọn tí wọ́n ń lọ kí òun fún ọ lọ́wọ́ táwọn ń dá òfin ìwé ní ìdẹ̀rẹ̀ kí wọ́n wá sí ọmọ lé àwọn àbá mi ló wá sí àbúrò wọn ní bàbá yìí máa kí ìyá àti kí lọ ọ̀sẹ̀ náà papọ̀ ó ti tó ó ní òun yẹn bá tó yẹ náà ọlọ́lọ́lá ìlú bí ẹ̀dá nínú ilé rẹ̀ tàbí ní ṣọ́ọ̀bù rẹ̀ lọ. Tó fi kéde káyọ̀ ìlú ọlá ní ìgbẹ́ níbi ìlú papọ̀ Bákan náà, tó bá tún di ọ̀sẹ̀ ọ̀sẹ̀, ó tún yára lọ papọ̀. Láyé mi, a kò fi ìdájọ́ sí ilé dáadé. Mo sọ̀rọ̀ àti ìjọ́. Láti lọ kó tó papọ̀, òbí ẹni ti bí o, yóò máa Ẹ máa wá lọ yẹ̀rú fúrúfúrúfúrú. Títí ìjẹta mẹ́rin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ káàkiri. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ káàkiri káàkiri. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ṣiríṣiríṣiríṣi. Àwọn àkókò fẹ́rẹ́, ìlú fẹ́rẹ́, ọmọ ìyá fẹ́rẹ́, wọ́n máa tó ẹkùnkùn fún àwọn lábẹ́ ẹ̀sìn ọ̀rọ̀. Ṣẹ̀dá wá sí ètò bí wọ́n ń jà ẹ̀sìn ọ̀rọ̀ òun. Dáadáa, ìṣẹ́ ẹ̀sìn ọ̀rọ̀. mùsùlùmí àti mùsùlùmí tí ń tó gbogbo ara wọn ẹ wọ́n ti pé kí ní fàjà wọn ẹ kí ní fẹ́ẹ́ tí ọlọ́run. àwọn alóyè ká ní ìtòrò nínú Yẹ́nì pé ìṣọ́lá ọ̀bàlẹ̀ sí i, pé ti fún ẹ̀rẹ̀ sí láwọn pé wọ́n á ti gbé ẹ̀rọ àti àwọn àwùjọ òṣèlú ìgbẹ̀dá òun. Ọlọ́run bá ti ní ilẹ̀ áàbí ìfọ́dúnkún ìfọ́dà wa ní ìyá. Ọlọ́run fi ìjọ ìjọ ìwáyé ọlọ́run ìjọ ìṣòro. Wọ́n á dàgbà tó bá pàtàkì àkùrọ̀. Ọlọ́run wá ní èmi lọ́lọ́run rú. Lẹ́tọ́ ìṣẹ́ ọlọ́run ní ẹ̀kọ́. Ọ̀pọ̀ èmi náà ní kẹ̀rẹ̀ máa wá. Bí Máríà rí ọlọ́run èmi náà ní kẹ̀rẹ̀ ṣùgbọ́n lójú oríṣi àwọn kan òun ló pépè ní ìpínlẹ̀ ẹ̀rẹ́ láwùjọ. nínú àwọn gbogbo yẹ àìjẹ́ ìpínlẹ̀ lọ́gà àìkọ̀kọ̀kọ̀ tó ń bẹ́ ìkọ̀kan jù torí pé àwọn àbá àpẹẹrẹ tó máa ń jẹ́ ẹ̀rọ lórí méjì ayé àìjẹ́ ìpínlẹ̀ àìkọ̀kọ̀ mọ́ níbà. fún kíni sí ìyànmọ́lọ́wọ́ rẹ̀ tó pè mọ́ àìkọ̀kọ̀ mọ́ níbà ni. ṣùgbọ́n àìjẹ́ ìpínlẹ̀ lọ́gà àìkọ̀kọ̀ tó òun náà ẹni tí ọmọ tí ọkùn ọmọ ìwà ìgbàlódé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn ìṣẹ́ ìdí tí ọkùn náà àwọn tí wọ́n ń kú mọ́ ọ̀rẹ́ aláìsọ̀lọ́pọ̀lọpọ̀ aláìmọ̀ tí ó yìí jẹ́wọ́ aláìmọ̀ lónìí fáàkùnrin tí wọ́n ń jẹ lórí ìsìláì ìdójú sí ló jẹ́ nígbà tí èèyàn mọ̀ pé bí darí rẹ̀ láti náà wọ́n lè rẹ̀ bẹ́ẹ̀ ló ti bọ̀ rẹ̀ nínú àwọn àtẹ̀wò ẹjọ́ ṣe fún àṣìkò yìí àwọn àwọ̀ akẹ́kọ̀ọ́ àwọn ìgbẹ́nira bí kò fún lọ́wọ́ tó lọ́wọ́ rẹ̀ bí kò fún lọ́wọ́ kàkà yóò jẹ́ èyí ìgbà ìgbà àti oṣù wa ń rìn àyẹ̀kọ̀kọ̀kọ̀ yìí ó kún ọ̀pọ̀lọpọ̀ bákan náà àyẹ̀wòlúwẹ̀ ìgbà ìsìláàmù yẹn ilé ìsìláàmù kó wá èyí ìfọ́ ìsìláàmù kó wá ìsìláàmù ti náà ti náà yára wá yìí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ìsìláàmù kẹfẹ́ yìí wọ́n máa ń lọ sí pẹ̀lú láàrín wọ́n ti gbé ẹ̀rẹ̀ rẹ̀. Bákan náà, nínú àwọn ọ̀gá, èyí tó fa ìdílé rẹ̀ láwùjọ mùsùlùmí, òun náà ní nílé ìgbé ayé. Wọ́n fẹ́ gbajúgbajà. Lágbájá ti ṣe àtọ́wọ̀ ìṣẹ́ wọn máa wá mọ̀ ní ẹ̀kọ́ wọn mìíràn Lọ́tara tí wọ́n ní ìgbòho náà ìdí ọwọ́ àbẹ̀rẹ̀ agbọ́dọ̀ pè. Agbọ́dọ̀ pọ̀ jù ọ̀rẹ́. Oṣù tó tó wá kókò yẹn gbọ́ àwọn tó ti jọ rẹ̀ ìjọ ló wá sí ibi ló wá sí gẹ́gẹ́gẹ́. Bẹ́ẹ̀ òun náà ní àwọn ìpín lórí pété abẹ́gbàgbé ayé ẹ̀ ti ti dé ní ọ̀dọ̀ àwọn bá yìí dé Pé wọ́n fẹ́ wọ́n fẹ́ ní ẹ̀ka náà máa lẹ̀ Èyí wá jẹ́ ibi jẹ́mọ́ wà láà. Ọ̀kẹ́rẹ́ ni àtúwò lè fún ẹ̀ níbi ìdájọ́ láyọ̀ fún ẹ̀ tí wọn náà àti sínú àlẹ́lì eléyìí sábà ṣẹlẹ̀ tí ó gbọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́rù nínú nǹkan wàhálà tó pọ̀ jù. ó ní bí ayé ọmọ ọgbà àwọn afáàdé ń sọ̀rọ̀ lẹ bẹ́ẹ̀ sì àwọn afáàdé wọn ń sọ̀rọ̀ ní ọgbọ́n kẹkẹrẹ náà lọ́dọ̀ àtọ́wì ni wọ́n sọ. àtọ́wì ni wọ́n sọ yìí tẹwà ní aláwùjọ wà ìgbọ́ wa ti yẹ lẹ́lẹ́lẹ́ àwọn ọ̀fẹ́ ní ní ẹ̀bá kó ní pé ká lọ́ọ̀nà rẹ̀ káàkiri ọbẹ̀ tún tọ́bẹ̀ sí ju wọ́n ní owó nínú ọkọ̀ fífẹ́ rẹ̀ àwọn ọ̀fẹ́ lé kúlẹ̀ ọkọ̀ fífẹ́ rẹ̀ ọwọ́ sọ wàhálà láàrin هذا المسألة الصحية وهي مسألة خلافية قديمة وحديثة بأسم الأمل اختلاف تعاطون الكيو كتب للغفين عوامل تقوى اختلاف لوري بس وانت لا لوري بس وانت لوري وانت لوري ìlọ́wọ́ wọ́n ti wà láàyè. àbọ̀rẹ́ tó ń

وليس للمسجد الدين ظاهر هو أقول أقول أقول أكيد ولا حرج أقول لك قلت لي كيف صار وانا جالس أوكي قلت له ظاهر تيجي طبعا الدنيا إسلام كل أولاد الناس إنسان وقرآن وإنسان أوعي هو ما أقول أبو kókò yẹn wàá tún ikú ẹ̀sìn ọ̀rọ̀ èyí ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àgbẹ̀ lọ́wọ́ káńká tọ́jú mẹ́ta wọn ti dáwọ́ alálẹ́ nù tí o ti yẹlẹ rẹ wọ́n bá tún ṣe kí o wọ́n ti fẹ́ di ara rẹ wọ́n wá pọ̀ láàrin àwọn ọ̀dọ́ tó ti gbọ́ jù ẹ̀ wọ́n á ní pọ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ yẹn bẹ́ẹ̀ èyí wọ́n á pín ọ̀pẹ̀ta ọ̀pẹ̀ta bí a bá ní ká wà kàtó gbogbo wọn ti dìjà pé láàrin àlùkàtó àlùkù nẹ ọ̀pẹ̀ ilé yẹn ọ̀sán lélẹ́ yẹn ló sì kí á. Òbí fún wa burú gẹ̀rí rẹ̀ aráàlú súnmọ̀. Àjẹ̀yàwó aráàlú súnmọ̀. Ẹni pàtó mọ́ra aráàlú súnmọ̀. Bẹ́ẹ̀ sì ni bí ẹ bá ń yá aráàlú súnmọ̀ lọ́mọ ọ̀jẹ̀ tó ń fi ẹlẹ́ rẹ̀. Ẹ̀kúnlá àbùdí ó wà ẹ̀kúnlá àbùdí ẹ̀yà àgbẹ̀ tó máa wọ́n ni. Ṣùgbọ́n lónìí wàhálà tí ò kéré ní ìbẹ̀rẹ̀ àwùjọ. Wàhálà tí ò kéré ní بالعالم الإسلامي أسرع لأوروبا أسرع لأولياء أسرع لأولياء أسرع لأولياء ẹ̀yìn pé wọ́n ti yára káwọn àkọ́ ẹ̀sẹ̀ máa sọ lórí tí wọ́n ti sọ lórí pọ̀jùmọ̀ nígbà tí tẹ̀lé àgbà ìjọ kí wọ́n á fa fún ẹ̀lẹ́ ìrẹ́ sàlẹ̀. Torí pé kí ni ó lò ìlú kọ́ àti ìlú ní agbọ́dá ọ̀pọ̀lọpọ̀ ń jà dùdọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń jà dùdọ̀ orí pé tó bá yẹ kí ẹ̀sìn ọlọ́run ọba là ń jà fún ọ̀rọ̀ owó papọ̀ ni ọ̀yà pípẹ́ ẹ̀ wá èyàn láti bẹ̀ á ti compromise ṣùgbọ́n kálukú ń jà dùdọ̀ náà rẹ̀ ni bíbi iṣẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ló fi máa bá àti jà fún ọ̀pọ̀lọpọ̀ ló máa bá àti jà fún ọ̀pọ̀ ẹ̀ mọ kò fẹ́rẹ̀ mọ kí náà pé àwọn sàhábà náà àtúwọ́n àkọ́kọ́ jọ́sìn ìyá àdíjà àtúwọ́ sí ìrẹ́lẹ́fẹ́ tó ṣe pé lọ́jọ́ sí ìyá àdíjà wọ́n fẹ́ láti òṣìṣẹ́ tó kẹta rẹ̀ lábọ̀dà lẹ́yìn lábọ̀dà ọ̀dọ̀ àádà náà lè ṣe náà lórí tó ṣe pé àwọn àfáà ni wọ́n ti ṣẹ̀ dúró yẹn ìtumọ̀ ṣe lọ́jọ́ ọ̀rọ̀ òkèlè ọkọ rẹ̀ irú eléyìí bá àti àwọn àwọn sábà ó ti fi wàhálà. Ẹni ìsọ̀rọ̀ ní ẹni tó dé pé nígbà tí wọ́n ti pọ̀ ní ọjọ́ ti kí tí ó mú oore tí ó sọ̀kan olùsọ̀tẹ̀kùn lọ́nà ẹ̀rù wà rẹ̀. Adébí ni a mú pọ̀ wá o, ìbàjẹ́ ti pọ̀ wá kàkàrá. Gbogbo ní àwọn ọ̀rọ̀ ìgbọ́dọ̀kọ̀ láwọn àárín pọ̀. Èyí wọ́n bá pìlù àti kíkò ní gẹ́gẹ́ gẹ́gẹ́. Èyí wọ́n bá pìlù àti kíkò ní gẹ́gẹ́ gẹ́gẹ́ wọ̀ ní ẹ̀jẹ̀ ní oṣù. Títọ̀ yìí ti wà pápọ̀, bọ́ọ̀dù ní gbóhùn ní sẹ́yìn ní káàyè ní kàkàrà rẹ̀. Adébí ni ẹ̀sẹ̀ bọ́ ìjẹ́ ní kíkò wọn pa. Báyìí ò tẹ̀lé ọ̀bá yìí. Ó túmọ̀ sí pé ìjọ́sìn ìsìláàmù ọ̀padà tí ó ti bí ẹjọ́ bá sì wà nílẹ̀ rẹ̀ tó ṣe kí ọmọ ọ̀la òun ti náà lóko ìwé rẹ̀ ni. ọ̀gbọ́n mi gbàgbọ́ wá sọ fúlàmù dà lónìí. wọ́n kà ló wá sọ fúlàmù bí ẹ̀sìn ní olé. àwọn àṣẹ fúlàmù bí ìdíjọ́rò olóṣèlú bàtà rẹ̀ là. àwùjọ fúlàmù rẹ̀ dípò ní ó bẹ̀rẹ̀ fún ju àwọn pàṣẹ ìjọba lọ. tí ọ̀gbọ́n olóṣèlú wọ́n lè nígbà fẹ́ yà wọ́n ní wọ́n ti wọ́n ti àwọn wọ́n ti mọ̀ra wọn tí wọ́n jọ máa jẹun tí wọ́n máa tura wọn ní ìkẹ́kẹ́ kí wọ́n lè lẹ́yìn kẹ́kẹ́ wọ́n máa bẹ́ẹ̀ wọ́n tó pè é ní wọ́n máa ti ẹni ìtọ́jú. kò sí ọ̀tá akéèrè ní wọ́n ti mú kí wọ́n á ti mú ìsìlámù lónìí ọ̀tá akéèrè káàkiri káàkiri tí mùsùlùmí ń lọ ìjà síra wọn wọ́n àdá síra wọn wọ́n lọ pọ̀ síra wọn ẹ wọ́n bẹ̀rẹ̀ kí ló pàjà ẹ̀sìn náà wọ́n máa ní. tí mo wá òwúlé òwúlé mi tí wọ́n ń àbúrú èyí káàkiri káàkiri báyìí. ó ti gbẹ́ kó dé ní àwọn mọ́sálásí tó ti lọ láti látàrí ibi tí ó bá ní sáàpì ìbá àwọn tó láti àbí ẹlẹ́yẹ àwọn tó máa ti fọ́n àwọn àǹfààní òfin kí nǹkan lè wọ̀. náà lè fi eléyọ àwọn ọ̀rẹ́ tí òfin kí nǹkan náà wá pàtó mọ́ra kú lọ sí ìdíwù nínú ọ̀làdá ilẹ̀ ó kò tòbi ìjọ kan ṣoṣo torí kí ẹ̀jọ́ kan ṣoṣo ní máa lẹ́bí ìyànbọ̀ ẹgbẹ́ rẹ̀ ní ti máa lẹ́bí agbára ọjọ́ mọ́ ìrìn lọ́wọ́ ṣùgbọ́n ní àbáyọ òun ni kó kálù bọ́ padà nínú ìta ọgbọ́n ní wọ́n tún lẹ́sẹ̀ wọ́n tó ádàá sáà ní sọ́lá bí lọ́sọ̀ rẹ̀ ìbáwo la ti lọ́sọ̀ rẹ̀ kò lè rárá tábà mẹ́sìn ọ̀rọ̀ ọba àti bá ti di bá báwo ni wọ́n ti gbọ́ yé báwo wọ́n ti gbọ́ yé báwo ni wọ́n ti lò ó tí ò dáwà láàrẹ̀ nípa àwọn èdè tí fẹ́ láàrin ara wọn tí wọ́n ń ya wọn fún ẹ̀ ní ilé ìgbàlejò ó kò bá sàkálọ̀ pọ̀ láti tẹ̀lé bàbá yìí bàbá tẹ̀lé ta gbọ́ àwọn ìbágbọ́ ìbágbẹ́pọ̀ wa yóò rọrùn yóò yóò ti kéde yóò máa dé dọ̀ ọlọ́kọ̀ọ́sá àwọn wa bá ọlọ́wọ́ ọlọ́kọ̀ọ́sá àwọn wa wọn ní fáwọn ọmọ الله تبارك والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد عباد الله إن اختلاف الناس في عن التفاوت المدارس بالفاز والتفجر والظلم في الانتباه الذي أبدا ولا يصح أن يكون سببا للفرقة والتنزع لأنه اختلاف بين البيتين أنه شاعر وكان الامر فيه دائره بين اسرائيل من اعقاب واكثر من اخطر وعلمها ان كلام كلام الله وخرج أبي هذا محمد صلى الله عليه وسلم وشار الأمور متفاتها وكل متفات بدعة وكل في ضلالة وكل دلالة في الناس هذا كما الله لا يفهم أقوى كاتب يوم أجاب وإمام محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كاتب يوم أولا كاتب لا يعرف يكون إلا من تجوى لا تجوى لا سوى وتوى جيبه ينظر أوليه أو شفا يتوقع المسلمين إلى أن أكتب إليه ويجب أن يتوقع المسلمين òun náà ní agbára fún wa ìdí ọ̀kan mùsùlùmí ibẹ̀ ní ìlú àkókò àwọn káàkiri àwọn mùsùlùmí ìdí ọ̀kan mùsùlùmí ibẹ̀ ní àdìlọ́lùwà fún àwọn tí àǹtọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹ̀rọ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn olùkọ́ lágbára ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ẹ̀ṣẹ̀ gbọ́n bàbá ṣùgbọ́n àti ọkọ wa bí ọ̀dà àbáyọ òun tó bá lóko wọ́n fẹ́ẹ́ nínú bí ọlọ́ nínú abẹ́rẹ́ ọlọ́run àdìlọ́lá nígbà bí àkọlé bí àwọn tí wọ́n bá àbẹ́rẹ́ lò wà àwọn tó délẹ̀ yẹn tí wọ́n dúró

ṣùgbọ́n àgbáyé wa ní ìyàtọ̀ ọ̀pọ̀ lórí ẹ̀. ẹ̀jẹ̀ ká máa gbé wa nínú àwọn tó ṣẹlẹ̀ nígbà yẹn lọ́wọ́ káàdà ìjọba ọmọ àdìsílà. nígbà tí àlejò tó ti àwọn ìṣọ̀kan ìṣẹ́ wọn àti káàdà pé wọ́n máa lọ sí ọ̀dọ́kù wáyé rọ̀. àti wá ní ẹ̀yìn fọ́ábà ni ẹ gbọ́dọ̀ kí á nígbà tí wọ́n lọ sí ipá wọ́n ti bẹ̀ẹ̀ tán wọn ò sì ti wọ́n lọ àní ti ti wọn ọ̀pọ̀lọ̀ kí wọ́n á fi àti wọ́n ti bá àti kù wáyé bọ̀ ìdè wọn tí wọ́n ti lọ́ọ́ kí ìgbà tó bẹ̀rẹ̀ yẹn tó àwọn ọ̀fẹ́ náà bá wà ní á ọ̀rọ̀ sáré bíi sọ yẹn kí wọ́n pàlẹ́ òfin pé ọ̀fẹ́ ayélujára ni kèrè ti pé mọ̀ fẹ́ bá kí òun láti kó òun ti lọ orí tó tó bá ti rẹ̀ àgbà á ti lọ yẹn. Yàtọ̀ á pinnu á Àwọn ọ̀gẹ́gẹ́ kí wọ́n á sí fi àwọn tó kí wọn á òfin wọ́n ti ti bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n kírun ọ̀pọ̀ tó kírun ó ẹ̀ tó kù ọ̀rẹ́ wọ́n padà bí lábọ̀ àníbi òkú ẹ̀ ti fẹ́rẹ́ wọn wọ́n sáyẹ́nsì ló ń ṣe bẹ́ẹ̀ àwọn àwọn àti nínú àwọn òwúrọ̀pọ̀ rẹ̀ ó gbà báwọn àwọn ló ti rẹ̀ mo ní kí wọ́n ti wọ́n ṣe gẹ́gẹ́ pé wọ́n fẹ́ kí wọ́n yára ni ṣùgbọ́n kí wọn lẹ́yìn nígbà tó yẹ kó òun nítorí tí ọ̀rọ̀ rẹ̀ náà ló ti láwọn ọdẹ kí àwọn tẹ̀lé alẹ́bùrò fún wọn bẹ́ẹ̀ náà wọ́n tẹ́lá ní wa bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ́lá ní ó ti ní àwọn bàbá àbàdàn pẹ̀ wọn ò lọ́ọ̀dì kẹ́rẹ́ ó sì jẹ́ pé wọ́n jẹ́ lọ́pọ̀ àkọ́ọ̀dì ìyá ọ̀rọ̀ kí là bẹ́ẹ̀ wọ́n ní ọ̀sùn nàbí ìfọ̀rọ̀ mọ́ àlùkà rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ àbí ọ̀rọ̀ ìyá wa ṣe òbí àwọn ọ̀hánà ọlọ́run àlùmọ̀ ó fi rí ẹ̀ ó ní àdúgbò sọ̀rọ̀ mọ́tò àgbà orí ọlọ́run àwọn tí kò sọ àbà lẹ́nu wọn. wọ́n bá ìlú ní ìlú rẹ̀ ní ọdún kékeré orí wa ṣùgbọ́n àbá àfihàn ilẹ̀ tó yọ̀dà táwọn òkòrò ní sẹ́kẹ́mù ọ̀rọ̀ tí àbá wa ní àbá àtìkọ̀ yẹn owó yàtọ̀ làpáàlì àti ìrírí ọlọ́run ní rírí ọkẹ́ ìròyìn rírí ojú àbá àjọ àti ọ̀sùn dáàbò kàrẹ̀ ṣùgbọ́n mo ti àlàyé ọ̀pọ̀lọpọ̀ bákan náà ṣe ìyàwó àjọ àti àwọn ọmọ àyà ó ní kí èsì máa sọ ká níbi pọ̀ lóru ọlọ́pàá rẹ̀ ọlọ́pàá rẹ̀ òun náà tó yà náà ó ní ọ̀sẹ̀ yìí àìlẹ́yìn sí ààyè báyìí báyìí àdúgbò sì dúró ojú pọ̀ lóru. pàápàá lẹ́nu làwọn ní kóòtù làwọn àbáàbò wọn sọ pàtó kí ni ló ń sọ ẹ̀sìn láàbù nínú nǹkan tó lè máa sọ láàbù ní pé wọ́n ti á là kí èrí ìlú ọ̀gọ́gbọ̀

àwọn àbá ní ọ̀rọ̀ àrùn fẹ́ bàjẹ́ nínú ọlágbá lóyọ̀rọ̀ sí àjà sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ń kó jẹ́rà àtọ̀lẹ̀ báyìí, ọba ọ̀pọ̀ àbá ló mú wá láti ìwé. Káwá tó gbọ́ tí wọ́n jẹ́rà àtọ̀lẹ̀ báyìí ti sè. Ẹ̀sùn láti pọ̀. Yóò jẹ́ pé tí ó pẹ̀lú wá fún ẹ̀rí wá, ẹ máa wọ sí àyà ìpínlẹ̀ ìwọ́n sọ̀ lórí. Ẹ máa sí àyà ìpínlẹ̀ ìwọ́n sọ̀ lórí. Nígbà tí wọ́n lọ́ọ̀ ìṣòro kàkọ́ ìṣòro kàkọ́ ìṣòro àwọn ìṣẹ̀lẹ̀ àkókò. Ọlọ́run ní àwọn tí wọ́n bá ti sọ̀ láàkókò ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́. Yóò láti wọ́n tó fi pé ó ti parí ọlọ́run látàkà òwò mi. Ọrùn mẹ́ta lòdùmọ́ ti kò ní ọkọ rẹ̀. Kí ni mo parí wàhálà wa ṣe ń ìlara wa? Wọ́n ní ìwé ó túmọ̀ sí àyàkáyọ̀ ìjọ òkú. Ó túmọ̀ sí àtúrù ìmọ́ra. Ìwọ náà wá kàlẹ́ òṣèré. Tí wọ́n kú ní ọmọ ọdún ìmọ́ra mẹ́ta ni, àbí wọ́n kú ní ọmọ ọdún ìjẹun mẹ́ta. Tí ní ìmọ́ra wọ́pọ̀ ọ̀pọ̀ lọ́làfíà torí pé àlọ́kọ́lù ní lọ́wọ́ oṣù wọn. Títí bá ní ìjọ oṣù mẹ́ta ni wọ́n pọ̀ ọ̀pọ̀ lọ́làfíà ní ọlọ́làfíà oríṣiríṣi ìlọ́wọ́ ìdí jẹ́ kọ́lù oṣù mọ́ ìjọ oṣù. Àwọn àbá mi wá ìpè ààrẹ ti di ìrọ́pọ̀ tó jẹ́ ọyọ àárín mi ìmọ̀ra lòún gbà lówó. Ó jẹ́ pé lẹ́yìn pẹ̀lú ìmọ̀ méjì ó. Lọ́wọ́ àbá mi wọ́n ń

kìí ṣe pé lọ́wọ́ ẹ̀dẹ̀gbẹ̀ ní jẹnẹrẹ́ṣẹ̀ eléyìí ó ti wà látọ̀dọ̀ tó ti fẹ́ látara àgbọ́yé ta àgbọ́yé nínú kùrákàrì bàbá yìí ó lè fà á ní àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àgbọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ti fà wàhálà rárá ìyẹn tó fà á tó jẹ́ pé nínú màhámọ́ kó ti jẹ́ kí ọjọ́ tó lẹ́lẹ̀ tó fi ṣááfì ó ní àwọn àìsọ̀yẹ lọ́jọ́lá bí ọ̀pá ọmọdé tó fi ṣááfì lọ síbẹ̀síbẹ̀ kọ́ ọgbà ṣááfì náà àkàrà ìgbésẹ̀ ìlú sáàbì ọdún ọ̀rọ̀ ẹ̀ ọmọ tó lọ́jọ́ bí ìlú ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ló jẹ́ tó ṣe tọ́mọ tó ń ni ọmọ tó ń kọ́ ọmọ tó ń ni sílẹ̀sílẹ̀ ó ní ló sáàdà tó ti yára àbá rẹ̀ ó ti gbà pé ilẹ̀ àjá rẹ̀ àbí ọmọ rẹ̀ ló ẹ̀sìn ọ̀sà àkébò sábà ní pápá ọ̀sà àbí á gbogbo ìlú ọmọ rẹ̀ ẹ̀dá ni kí wọ́n ní sílẹ̀sílẹ̀ ní ló yára àbá الذين جبالي في طوال على نعم إن الله يرحمنا ربنا ولك الحمد أخا وطيب هذا هو عليه وكما ذلك يجب بدر عفاف أرى عفاف صبي أتولد أرى عفاف صبي أخا وطيب إن قال فسمت وزر على إمام محمد أصل أنت تفجر إذا كنت تقول إذا كنت تقول إذا كنت تقول إذا كنت تقول إذا كنت تقول fa ẹ̀rí tó fa lókùn náà wọ́n ní kúrúkẹ́ nínú àwọn ọ̀kẹ́ tó ń fa wàhálà láwùjọ tó láti lé ní. àwọn àwọn náà ẹ̀dá ti fi wá ní nínú àwọn onígbà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n kó àwọn kẹrí ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀dọ́ àwọn àgbàlagbà bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbà yẹn ti tẹ̀lé yóò fa fa wàhálà lọ́dọ̀ àwọn tó sọ̀rọ̀ tẹ̀lé. àwọn àti kí ni ìwé o wọ́n sọ fún wàhálà ara kó bá ṣe bí ti ní wọ́n bára tó nígbà ní ìwà ìfọ̀ náà ó ní wọ́n ti àgbọ̀yé ìfọ̀ fẹ́ nítorí pé àdìsọ́lẹ̀ ti sọ ní ìlú ó láti máa pa ọ̀dọ́ tó ti tẹ̀lé àjọ tẹ̀ ètò ìlẹ̀ làjọ tẹ̀lé òkúrò ní àjọ ti kí ni o làjọ ní ipa ṣùgbọ́n tó bá fẹ́ kílẹ̀ sí ní ìlọ́kàn ọ̀dọ̀ ní sáà máa sọ ọ̀dọ̀ sáà máa ṣe èyí torí kíkẹ́ bá pàtàkì bí ẹ máa sọ ẹ̀dá rẹ̀ lọ́wọ́ sọ̀tọ̀ ní ti ìgbẹ́rọ̀ mẹ́rin rẹ̀ ọlọ́run náà torí àwọn ọmọ ẹ̀rí tí àwọn mùsùlùmí lẹ́nu yẹn lẹ́nu lónìí àjọpọ̀ ẹ̀ ẹ wọ́n rò fún ọlọ́run náà ń gbọ́dọ̀ àdébì ìsọ̀rọ̀ wà wọn lọ́sọ̀lá sọ̀tọ̀ ní ti ìgbẹ́rọ̀ mẹ́rin látara pé ẹja bẹ ọlọ àti màá rẹ ti lọ́ta àti ìwà àti ọlọ ẹja màá rẹ ti lọ́ta àti ìwà àti ọlọ ẹja bá kọ́ ẹ̀dọ́ bá ti ọ̀rọ̀ ada ada ada ada, nínú ẹ̀sìn òun náà gbé ní gbígbà tó jẹ́ pé àwọn nǹkan bíbí àyè òun náà ní jẹ́ àdádálẹ̀ ada ìgbẹ̀yẹ òkú ada púpọ̀ àlùmí ìṣẹ̀lẹ̀ yóò fi ẹ̀mí ọlọ́pàá ti àmì ìlú ọ̀nà ọ̀làǹgbọ̀nà òkú rẹ̀ adọ́nà ọ̀hánà ọ̀hánà ada tí máa torí ada bá ń ada fún wa má fi láti fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀làǹgbọ̀nà ada òkú rẹ̀ adọ́nà ọ̀hánà ọ̀hánà lóbi ada àkàrà ìbí ada àwọn àbẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn àbẹ̀wò wọ́n láyé wọn ní ẹ̀kọ́ nípa àbáńkà gbà wọn ní ẹ̀ka máa gbà àkókò ìlọ́gbọ́ wọn sọ pé kékeré ní sábà ń sọ nípa ìlú èdè àìsọ rẹ ní wọn lọ ka ẹsẹ yìí bẹ wọn lọ ka ẹsẹ yìí bẹ bí nínú àwọn kan àgbọra wáyé sábà sọ lásán yẹn ẹsùn fẹẹ kí aburú ni wọn nínú ẹ lè ṣe wọn nínú ẹ lọ wá bí kàmá àbílọ̀ máa yàtọ̀ sí gbọ́dọ̀ sí omi òjò táàbì tó fẹ́ àpẹjọ ọlọ́run àti àpẹjọ ọlọ́run àti ó wọ́n jẹ́ kí ìlú wọ́n tẹ̀ ká àdámọ̀ rẹ̀ ìgbà bá pàdé torí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń tẹ̀lé tó bá pàdé ọlọ́run wọ́n tẹ̀ ká àdámọ̀ rẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ sí ọlọ́run bá yọrọ kún lórí kálukú gbẹrẹ wọn kálukú ní kùtì ẹ̀rọ láti kálukú ní kùtì ẹ̀rọ láti wọn sáré sí wọn ni wọn sáré sí wọn lọ ó yẹ ká bẹ̀rẹ̀ ọlọ́ sáré sí wọn lọ ọlọ́run tó wá dé o ọlọ́run tó wá dé o yá ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ọ̀dà ara rẹ̀ lọ́dọ̀ gbogbo rẹ̀. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر علينا الفضل وتثبتنا ولا تنسنا للضرب الكافرين اللهم انا نعوذ بالله ببلاء وغرق الشقاء وسوء القضاء والشماعة الاعداء وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب